àdúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run fún òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo àwa mùsùlùmí ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run ó rẹ̀ ajẹ́jẹ́ tán rẹ̀ kí ó máa bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wá gbé títí láéláé àmín nínú olórí ètò wa àlèyídáyà òun náà ni àti tún tẹ̀síwájú eléyìí tí a fẹ́ gbé yẹ̀wò lénìí òun náà ni àwọn ìdájọ́ kan pàtó èyí tó rọ̀ mọ́ Eidul Fitr ọdún ìtúnu àwẹ̀ àbí àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ Salatul Eid ìrun tí a máa ń kí nítorí pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn míì àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ ìrun yìí gan kò kulẹ̀ yìí ó ṣe pàtàkì kí a lo àǹfààní yìí láti sọ̀rọ̀ lérí Salatul Eid ìrun tí a máa ń kí àwọn onímọ̀ wọ́n jẹ́ ká mọ̀ wípé èyí tó lálàáfíà nínú ọ̀rọ̀ òun náà ni pé annaha wajibatun ala al-ayan ọ̀ràn yẹn ni ìrun ìdíjẹ́ o fún olórí òjòrí kìí ṣe fardu kìfàyà fardu àyìn ni eléyìí ló tẹ̀sùnwọ̀n jù nínú àwọn ọ̀rọ̀ tó wá lọ́dọ̀ àwọn onímọ̀ nítorí pé ọlọ́run ọba sọ nínú al-Qur'an al-Karim a'udhu rajim wa litukabbiru alama hadakum ọlọ́wọ́n bá ní kẹ́lẹ́ mọ́ gbọ́lọ́n tóbi lórí òfin yìí mọ̀nà bákan náà fasalli li rabbika wanhar ọ̀nà àyàn kírun fún ọlọ́run rẹ̀ kó o sì dúnra ìka kọ́kọ́ ó jẹ́ ti salatul eid al-eid al-fitr ẹ̀rí ẹlẹ́kẹ̀jì jẹ́ ti salatu eid al-adha bákan ẹnu pa àti ẹ̀rí ànábì muhammad sallallahu alayhi wa sallam tí kò gbé jù sílẹ̀ tí tó fi fàyè lẹ̀ ayé mulazamatu nàbí li hadhihi as-salah fil iidayn wa adam tarkiha fi iidin min al-a'yad wa mudawamati khulafai wal muslimin min ba'di alayha ẹnu kó àríkó ànábì sallallahu alayhi wa sallam nígbà tó ń bẹ láyé ànábì ò fi ìrun ọdún kò fi sílẹ̀ bẹ́ẹ̀ sì ni nígbà tó papòdà àwọn khulafa rashidun ẹnikẹ́ni náà ò sì rí sí ìrun nàmbà fẹ́ gbogbo wọn ni wọ́n máa ń kí eléyìí jẹ́ kí ọ̀rọ̀ àwọn onímọ̀ tí wọ́n sọ pé ọ̀ranyàn olórí òjòrí tí a mọ̀ sí fardu ain ò ní ìrun ọdún ló jẹ́ eléyìí jẹ́ kí a mọ̀ pé ọ̀rọ̀ tiwọn ó fẹsẹ̀ rinlẹ̀ púpọ̀ tó tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo àwa tí a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ rí ìrun ain gẹ́gẹ́ bí n tó jẹ́ ọ̀ranyàn tí a gbọ́dọ̀ túyáyá ká túyáyá láti lọ kí ìrun náà yàtọ̀ sí wípé ó jẹ́ ìbáadà ó jẹ́ ọ̀kan min sha'airil islam al-zahira nínú àwọn àmì islam èyí tó fojú hàn èyí tó ṣe wípé tí a bá ti ń ṣe yóò máa júwe pé mùsùlùmí ń bẹ nínú ìlú kan àwọn mùsùlùmí sì ń bẹ ní agbègbè kan eléyìí ló jẹ́ ká pé èyí tó fẹsẹ̀ rinlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn àfáà òun náà ní ká mú ní ọ̀ràn àyà kì í ṣe nàmbà fẹ́ tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo wa náà lájáde àtọmọ àtìyàwó àti bàbá àti ọkọ àti gbogbo wa pátá a ó tuyaya a ó tuyaya láti lọ kí ẹ̀rọ Eid lábẹ́ eléyìí nínú àwọn nǹkan tí ó yẹ ká mọ̀ nínú àwọn àdájọ́ tó rọ̀ mọ́ ìrun kíkí ìrun Eid ó yàtọ̀ sí àwọn ìrun tó kù tó ṣe wípé ní ẹsẹ̀ bàtà mẹ́fà síra wọn ládùúgbò kan náà ọ̀nà tí wọ́n ó ti máa kírun Eid ó ń lọ bí ọ̀nà mẹ́fà ọ̀nà méje eléyìí ó tako sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó sì tako ìdí pàtàkì tí ọlọ́run ọba fi gbé ìrun yìí kalẹ̀ kò sídìí tán torí ẹ̀ gbé kalẹ̀ ó náà ní káwa mùsùlùmí ká lè mara wa ká lè kóra wa jọ ní ojú kan ṣùgbọ́n tá a bá ti wá sọ ìrun eid di pé ládùúgbò tiwa náà àánú ó dà yìí dìílẹ̀ ládùúgbò kejì àá ó yìí dìílẹ̀ ìdí gbogbogbò láàrin ìlú kò wá ní sèyàn kan lọ síbẹ̀ eléyìí ẹ̀jẹ̀ ká kíyè sára èyí tó ń lóore jù òun náà ni pé kí gbogbo wa ká papọ̀ láti lọ kí ìrun Eid bó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe èèwọ̀ kò sí nǹkan tó burú ń bẹ̀ tí ó bá di wípé ìlú fẹ̀jú ó lè má rọrùn fún gbogbo èèyàn láti kóra àjọ sójú kan a lè ní àwọn yídì míì náà tí a ti máa kírun ṣùgbọ́n ká má sọ di yẹlẹyẹlẹ débi wípé ládùúgbò kan ṣoṣo yídì ó máa lọ bíi mẹ́fà méje ń bẹ̀ eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀kọ́ àti àwọn ìdájọ́ èyí tí ó yẹ ká kíyèsí bákan náà nínú àwọn nǹkan tí ó yẹ ká mọ̀ òun náà ni pé waqtu salatil iidayn ìgbà wo gan ni a máa ń kírun Eid àsìkò wo la máa ń kí wọn ni yabtadi'u waqtu salatil Eid ba'da irtifa'i shams qida ramhi ní kété tí òun bá ti yọ tó bá ti rárá yọ sókè báyìí àti àkókò gbà náà òun náà ni nígbà tí òòrùn bá ti yọ tán ní kété tó bá ti yọ tán nítorí pé tó òòrùn bá ṣẹ̀ṣẹ̀ ń yọ ọ́ bọ̀ wọ́n kọ̀ fún wa ká kírun nígbà náà ṣùgbọ́n ní kété tí òòrùn bá ti yọ tán báyìí tó ti jáde àti àsìkò yìí ni ó ti lẹ́tọ̀ọ́ tí a lè kí ìrun Eid ẹ rí i pé nígbà míì kódà ó lè bọ́ sí déédéé bíi aago mẹ́jọ àbọ̀ ó lè bọ́ sí bíi aago mẹ́sàn-án kásàrí wípé òòrùn ti yọ tán ó sì ti dúró tá a bá rí ńgbà náà àsìkò ìrun eid kò ti bẹ̀rẹ̀ wọ̀yàntẹ́ ibi zawali shams ìgbà wo ló dópin tí oòrùn bá ti lè yẹ ó bá ti yàtàrí àsìkò ìrun eid ti lọ nù kí ni tó máa pé oòrùn yàtàrí òun náà ni tí àsìkò àyílà bá ti wọlé àsìkò eid ó ti lọ eléyìí ni ọ̀rọ̀ tí àwọn onímọ̀ ẹ̀sìn tí wọ́n sọ nítorí àfọwọ́ abdullahi ibn Basr ọ̀kan náà àwọn sàbí ànábi sallallahu alayhi wa sallam أنه خرج مع الناس يوم فطر أو fitr فأنكر إبطاء الإمام، وقال ibta' al-imam wa هذه inna kunna faradna sa'atana hadi wa dhalika hina tasbih ó jẹ́ kó yẹ wá wípé àsìkò táwọn máa ń jáde òun náà ní ìgbà tí oòrùn bá ti yọ ìdájọ́ báwo ni a ṣe máa ń kí ìrun ọ̀hún kí a tó lọ sí a ṣe ń kírun ààyè wo láti máa ń kírun eid ìrun ọdún àyè tá a ti máa ń kírun ọdún èyí tó lọ́lá jù èyí tó lóore èyí tó bá súnà mu òun náà ní ká lọ sí orí ẹ̀yìn odi ìlú àbí ilẹ̀ tó jẹ́ ilẹ̀ tó fẹ̀ tí a kò kọ́ ilé síbẹ̀ ibẹ̀ ni ó ti lóore jù káti kírun eid nítorí hadith àfàwà abu sa'id al-khudri wani kana rasulullah sallallahu alayhi wa sallam yakhruju yawm al-fitr wal adha ila musalla fa awwalu shay'in yabda'u bihi as-salah wọ́n ní anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó bá di ọjọ́ ọdún ìtúnu àwẹ̀ àbí ọjọ́ ọdún léyà anabi yóò lọ ilal musalla ilẹ̀ gbansasa lànàbí ó ti lọ kì í la ilal masjid kì í ṣe nu mọ́ṣáláṣí ilẹ̀ gbansasa níta náà látẹ̀nísí látòsí láti kí wọ́n ní ká tún wá lọ mọ̀ ọ́ a kì í gbé mímbàrí àbí a kì í mọ mímbàrí sí ibi tá a ti ń kírun ẹ̀ ilẹ̀ náà ni ìmáàmù ó dùn sí. Si tí yóò ti ṣe kíni o tí yóò ti ṣe kútúbà ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn àyè míì wọn a máa tún gbé mímbàrí lọ sí ìdí sí mọ́sọ́lá àbí kí wọ́n gbé kán lọ tún mọ mímbàrí sí mọ́sọ́lá eléyìí ó takò súnà kò sí nínú súnà anábì sallallahu alayhi wa sallam ká tún gbé mímbàrí lọ sí ìdí. bákan náà nínú àwọn kan tí ó yẹ ká kíyèsí òun ni eléyìí bó tilẹ̀ jẹ́ wípé tí bùkátà bá béèrè fún un kákìrún eid nínú mọ́ṣáláṣí kò sí láì fi bẹ́ẹ̀ bóyá òjò ń rọ̀ ni àbí àgbàrá ńlá ó pọ̀ débi pé ibi tá a ti fẹ́ kírun àgbàrá ti wọ́ọ̀dì gbogbo bẹ̀ àbí òjò tó lágbára ló ń rọ̀ tó bá rí báyìí kò sí láì fi o a kírun eid wa nínú mọ́ṣáláṣí. bákan náà báwo ni a ṣe máa ń kírun eid gan pàápàá jùlọ ìrun ọdún gẹ́gẹ́ bó ṣe wá nínú súnà nàbí sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ní ká lọ mọ̀ wípé salatul eid ìrun tá a máa ń kí nígbà ọdún rakatan raka méjì péré ni o kì í ṣe mẹ́rin bẹ́ẹ̀ sì ni kì í ṣe mẹ́fà torí pa nabi sallallahu alayhi wa sallam nínú hadith àfàwà umar kọ́lọ̀wọ̀n bá kọ́ yọnu sí àfàwà umar sọ pé salatu safar rakatan ẹni tó bá jẹ́ nírìn àjò ìrun raka méjì ni ó kì í wa salatul adha rakatan wa salatul bákan náà ẹni tó bá ń kírun iléyá rákà méjì ni bẹ́ẹ̀ náà lẹ́ni tó bá ń kírun ìtùnú àwẹ̀ rákà méjì péré ni bó la ṣe bẹ̀rẹ̀ rẹ̀ a kì í pèrún gẹ́gẹ́ bá a ṣe sọ kò sí náfìlà kankan ṣáájú rẹ̀ kò sí náfìlà kankan ní ìkànnì rẹ̀ a kì í pèrún fún bẹ́ẹ̀ sì ni a kì í ṣe ìkámà. yabda olùrakata ula kasayiri salawatu bi takbiratul ihram a bẹ̀rẹ̀ raka alakọ̀kọ́ pẹ̀lú pé a sókè pẹ̀lú allahu akbar tá a bá ṣe eléyìí thumma yukabbir ba'da asábò takbiratin ukhra qabla an yabda al-qira'ah a ó tún wá gbé ọwọ́ sókè ní ẹ̀ẹ̀méje lẹ́yìn ìgbà náà láti wá bẹ̀rẹ̀ sí ké Fatiha a sì rí wípé kò fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa alayhi wa sallam nígbà tí anabi bá ti ṣe allahu akbar alakọ̀kọ́ kò sí ẹ̀rí látọ̀dọ̀ ń ṣe ọlọ́run wípé Allahu akbar méje tó kù tánàbí máa ń ṣe ànábì kì í gbọ́wọ́ sókè ìfọ̀má tánàbí kà máa ń sọ náà ní Allahu akbar Allahu akbar yóò tún wá ṣe méje tí gbogbo talákọ̀ọ́kọ́ yóò fi jẹ́ mélòó yóò fi jẹ́ mẹ́jọ báyìí òní ànábì sallallahu alaihi wasallam ṣe máa ń ṣe tí a bá wá ṣe takbirati yìí tán mẹ́jẹ̀ẹ̀jọ èyí tí méje tí takbiratul ihram alákọ̀ọ́kọ́ kún tó fi jẹ́ mẹ́jọ lẹ́yìn wá àgbà náà láàtọ̀ ẹ̀sẹ̀ wá ké fatiha tá a bá ké fatiha á ké sura tó bá rọ̀ wá lọ́rùn lẹ́yìn ìgbà náà bó tilẹ̀ jẹ́ pé inú ilé ìta anabi sallallahu alayhi wa sallam sábà á máa ké anabi á máa ké suratu Qaf ní raka alákọ̀ọ́kọ́ raka ẹlẹ́ẹ̀kejì anabi ó ké suratul Qamar iqtarabati saa wa nshaqqal qamar ìgbà míì anabi á sì máa ké sabbi isma rabbikal a'la níraka alákọ̀ọ́kọ́ yóò sì ké suratul Ghashiyah hal ataka hadithul Ghashiyah níbi raka ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n èyí tí ọlọ́run bá fi rọrin lọ́rùn náà ni ìgbàláàyè ń bẹ fún tá a bá ti ṣe takbirat tá a ké fatia a sì fi sura lé lẹ́yìn eléyìí a ó máa kí ìrun yòókù kẹ́bùsì yẹ káàkiri tí a bá tún wá dìde lọ síbi raka ẹlẹ́ẹ̀kejì níta gbàlérò ni pé a ó rúkú ó sì yẹ ká rúkú a ó forí kalẹ̀ bá a ṣe máa forí kalẹ̀ tá bá wá dìde lọ síbi rákà ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú Allahu akbar èyí tá a gbé dìde àkọ́kọ́ nù lẹ́yìn ìgbà náà a wà tún ṣe Allahu akbar Allahu lẹ́ẹ̀márùn-ún tí gbogbo yóò fi jẹ́ mẹ́fà papọ̀ pẹ̀lú Allahu akbar èyí tá a gbé dìde èyí tá a gbé dìde ọ̀kan ni a wà tún ṣe gbólóhùn Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar a ṣe márùn ní raka ẹlẹ́ẹ̀kejì tá a bá ti wá ṣe a wà tún ké fatiha nígbà bá ké fatiha a tún wá fi súra lé báyìí ni a ó sì tún lọ rúkú a ó lọ ìforíkalẹ̀ tá wá jókòó a ṣàtàyà lẹ́yìn ìgbà náà a wà sálámà eléyìí òun ni bí a ṣe máa ń kí ìrun ọdún a sì rí ẹsẹ̀ eléyìí a fi rinlẹ̀ láti ọ̀dọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam nínú hadith tí ìyá wa aisha gbà wá radiyallahu anha ó ní anna rasulallah sallallahu alayhi wa sallam kana yukabbiru fil fitr wal adha fil ula sab takbirat wa fi thaniya khamsa siwa takbiratayi aruko ẹ̀rí tí a mú jáde nínú tíra àfàwà abu dawud ni agbẹ́sẹ̀ lé lórí nínú ọ̀rọ̀ ìyá aisha radiyallahu anha ikú dájọ́ òṣìṣẹ́ ọlọ́run ìmọ̀ ń ṣe Allahu akbar tó bá ń kírun túnú àwẹ̀ àbí irun léyà ní àkọ́kọ́ yóò ṣe Allahu akbar ẹ̀ẹ̀méje ní kejì yóò ṣe ẹ̀ẹ̀márùn ṣùgbọ́n o yàtọ̀ sí Allahu akbar ti takbiratul ihram àti Allahu akbar èyí tí ó gbé ìdìde láti ìforíkalẹ̀ eléyìí yóò ọ̀nà yóò sí mẹ́fà eléyìí ni àwọn àlàyé èyí tó yẹ ká mọ̀ nítorí pé a lè wà nípò kíákìrùn fún àwọn ènìyàn bákan náà nínú àwọn kan tí ó yẹ kí a mọ̀ náà ni ìdájọ́ ẹni tó bá wá wá sẹ́yìnd láti wá kírun ọdún kó tó wá dé ti kírun tán kí ni àwọn ọ̀nà tó pọ̀ lórí ìṣesí yìí àwọn àlàyé tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ yìí ó náà ní wípé àkọ́kọ́ nú ẹ̀ alla ya'lamu bil-'id illa ba'da zawali shams ẹni tí kò mọ̀ wípé ọjọ́ ọdún ni ọjọ́ náà ṣe kó tó mọ̀ òun ti yàtàrí ó ti di àsìkò àyílà kó mọ̀ bọ́jọ́ náà lọ́jọ́ ọdún wọn lórúfẹ́ ẹni báyìí ìgbàláàyè ń bẹ tààkìrù wa ila yomi thani yóò sọ ìrun yẹn di ọjọ́ kejì torí pé tí òòrùn bá ti yà tàrí tí àyílà bá ti wọlé àwòtí lè kí ìrun ìdìmọ́ wọn lórúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò sọ ìrun náà di ọjọ́ kejì bóyá wọ́n pọ̀ ló ń kà ní wọ́n sọ di ọjọ́ kejì bóyá nínú ìlú kan wọn ò tètè mọ̀ wípé wọ́n ti rọ́ṣù wípé ọdún ti wọlé kí wọ́n tó mọ̀ àyílà ti wọlé wọn ó sọ ìrun wọn di ọjọ́ kejì nítorí hadith eléyìí tí a rí láti ọ̀dọ̀ àwọn sàábí oníṣẹ́ ọlọ́run wọn ni annahum rawul ilala bil ams pé òjíṣẹ́ ọlọ́run àwọn máa rí elétésù lánàá fa amarahum an yafturu anabi sì ní ẹ lọ sínú wa ida asbahu an yagdu ila musalla kò sọ fún wọn tó bá ti di ọ̀la kí wọ́n lọ kírun wọn tòun yẹn túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá jẹ́ wípé wọn kò mọ̀ wọ́n pọ̀ lóǹkà wọn ò mọ̀ bóyá odidi ìlú tí wọn ò mọ̀ kí wọ́n rí oṣù pé ìjọ náà ní ọjọ́ ọdún tí àsìkò àyílá sì ti wọlé kí wọ́n sọ ìrun wọn di ọjọ́ kejì ẹlẹ́ẹ̀kejì an yuakhiru jami'an salat al-eid an waqtiha li ghayri udhri mutaqaddim bóyá arípa ènìyàn kan láì nídìí wọ́n fi ìrun wọn falẹ̀ wọn ò kí lásìkò títí tásìkò àyílá fi wọlé فإذا كان العيد عيد فطر سقطت أصلا ولم saqatat aslan wa lam tuqda wọn tó bá pé irun yìí irun ìtúnu àwẹ̀ ni wọ́n ní ìdájọ́ rẹ̀ ni wípé àsìkò rẹ̀ ti lọ náà nù wọn ò lè san gbèsè rẹ̀ o nítorí pé kò sí ìdí kan pàtó tí kò jẹ́ kó kí irun náà ní àsìkò rẹ̀ àyàfi irun iléyà ó nìkan lálẹ́ kí njọ́ kejì àbíjọ́ kẹta àbíjọ́ kẹrin torí àwọn àyàmú tashrik nínú àwọn ọjọ́ ọdún ni ẹlẹ́ẹ̀kẹta أن تؤدى في وقتها من اليوم الأول لكنها تفوت بعض الأفراد àwọn ọ̀nà wo la tún lè fi san ìrun àsìkò tó yẹ ká kí náà ni wọ́n kí àmọ́ ẹnìkan ìgbà tóun ó dé wọ́n ti kírun tán bóò ni yóò ṣe san tó bá jẹ́ wípé nígbà tó dé rákà kan òun ló bá yóò san rákà padà títí ẹ̀ náà ò pé méjì àmọ́ tó bá ṣe wípé ìgbà tó dé wọ́n ti kírun yẹn tán wọ́n ti sálámà lòun náà wọ inú mọ́ṣáláṣí òun náà dé ìtẹ́ àmì òun náà dé ààyè ìkírun láti lè kírun kí ni ẹ̀ka tí ó ṣe àwọn àáfàá ó ń bẹ nínú onímímọ̀ tí wọ́n ní kò sí nǹkan kan tí ó ṣe yóò padà lé ni àmọ́ èyí tí ó tẹ̀sùn nínú ọ̀rọ̀ àwọn onímímọ̀ òun náà ni wípé irúfẹ́ ẹni báyìí yálà wọ́n pọ̀ ní o àbí wọ́n kéré àwọn náà wọ́n ó ṣe kíni wọ́n ó gbìyànjú wọ́n ó san án ìrun yẹn àwọn náà yóò san án padà eléyìí ni ẹni tí ò fẹsẹ̀ rinlẹ̀ ó ń bẹ nínú àwọn onímọ̀ tí wọ́n ní wọ́n fi kí rákà mẹ́rin àwọn ò fi kí rákà mẹ́rin nítorí pé ìrun náà ó ti bọ́ mọ́ wọn lọ́wọ́ wọ́n lè dá san lẹ́nìkan ṣoṣo bẹ́ẹ̀ sì ni ìgbàláyé ń bẹ wọ́n lè san lápapọ̀ eléyìí wọn lóun náà ní wípé àfà nǹkan lè ó tẹ̀lé jáza àdáwà fi yọmi tálí wọn lè mi yàkùn lílà mi yàkùn dàmọ́ta kàdám fi kọ́dọ̀ ìfọwọ́ ètò ọ̀la alẹ́m pé irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn ó sì kíni o wọn ni tí wọn bá fẹ́ wọn ó san wọn ó fi ṣe mẹ́rin bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ àwọn àfa ó pọ̀ lórí eléyìí nígbà tí wọ́n ní kí wọ́n fi kọ́ ṣe ìrun jùmọ̀ ṣùgbọ́n àrínú àwọn onímọ̀ tí wọ́n sọ wípé irun yẹn bá ti bọ́ ọmọ wọn lọ́wọ́ ó ti bọ́ náà nìyẹn o wọn ò ní sàpadà mọ́ ṣùgbọ́n wọn gbà ládàá wípé àwọn náà wá sí mọ́ṣáláṣí aláì hal èyí tó ṣe kókó jù ń bẹ̀ ni pé agbẹ́wá ló ń gbẹ tí ó bá ti di ọjọ́ ọdún ìtúnu àwẹ̀ kí á lè ti di mọ́ṣáláṣí láti láǹfààní láti lè kí ìrun pẹ̀lú imam kí ọlọ́run bá kí ó máa ṣe ìgbà lẹ́sìn lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa bákan náà àwọn kan tí ó yẹ kí a túmọ̀ nípa àwọn ìdájọ́ èyí tí ó rọ̀ mọ́ ìrun kíkí ní ọjọ́ ọdún ó náà ní wípé imam ni wọ́n ṣe kótúbà kótúbà tí wọ́n máa ń ṣe ní ìrun ọdún kótúbà ẹyọ kan ni kì í ṣe kótúbà méjì wàsúnà an yaktuba imam ba'da salat خطبة واحدة لا خطبتين واقفا على الأرض لا على منبر eléyìí ni wípé imam yóò ṣe kútùbà kan ṣoṣo kì í ṣe kútùbà méjì yóò dúró lérí ilẹ̀ pẹ̀pẹ̀ kò ní dúró lórí mímbàrí eléyìí nìkan tí a mọ̀ láti ọ̀dọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam bẹ́ẹ̀ sì ni nǹkan tá a bá nínú ìṣesí àwọn sàhábà kí ọlọ́run ọba kí ọ̀la tóbi rẹ̀ kí ó má ṣe bá wa yọ́nú sí wọn eléyìí ni nǹkan tí ó fẹsẹ̀ rinlẹ̀ nínú òṣìṣẹ́ anabi sallallahu alayhi wa sallam kútùbà kan ṣoṣo náà ni anabi máa ń kà tí ó bá di ọjọ́ ọdún èyí kì í ṣe kútùbà méjì lẹ́yìn eléyìí àwọn nítòtún wá rọ̀ mọ́ ìrun ní ọjọ́ ọdún eid tí a ṣàlàyé fún wa ó náà ni gbogbo àwa tí a bá kírun náà tán tí a farabalẹ̀ tí a sì gbọ́ kútùbà kò sí náfìlà kankan tí èèyàn tún máa ń yàn lẹ́yìn ìgbà tí a bá kírun tán a ò ní náfìlà kankan tí a máa ń yàn lẹ́yìn ìgbà tí a bá kírun tán ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn míì bẹ tí pé tá bá kírun tán wọn ó tún máa yan àwọn náfìlà míì eléyìí kò sí ẹ̀rí fún ara bó ti kí kò má. bákan náà tí irun eid tó bá lọ forí sọ ọjọ́ juma kí ni àwọn onímọ̀ sọ lérí ẹ̀ tí irun eid tí ó bá fi orí sọ ọjọ́ juma èyí tó fẹsẹ̀ rinlẹ̀ nínú àwọn àfa nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ òun náà ní wípé irun eid irun juma kò jẹ́ ọ̀ranyàn fún wa láti lè kí ní ọjọ́ náà kò jẹ́ ọ̀ranyàn fún wa ká kí irun juma ní ọjọ́ náà oníkàlùkù tó bá ti kírun àyílà ó ti parí torí pé ń bẹ nínú àwọn onímọ̀ tí wọ́n ní irun eid yẹn ó ti rọ́pò ẹ̀rùn jímọ̀ ní ọjọ́ náà nínú àwọn onímọ̀ tó sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tó fẹsẹ̀ rinlẹ̀ òun náà ni wípé ìrun jímọ̀ yóò wáyé níjọ́ náà torí pé ó pọn dandan fún ẹni tó bá jẹ́ imam láti lọ kí ìrun jímọ̀ bó ṣe kí ìrun ìdì fáwọn èèyàn yóò tún lọ kí ìrun jímọ̀ ó jẹ́ dandan fún imam ṣùgbọ́n kò jẹ́ dandan fún gbogbo àwọn ènìyàn ìmáàmù ó jáde láti lọ kírun jímà torí pé ẹni tó bá fínú fíndọ̀ láti tún lè kí ìrun jimá náà jọ náà kò sí láìfi bẹ́ẹ̀ ló jẹ́ pé nàmbà fẹ́ ní ìrun jimá ní ọjọ́ ọdún tó bá ṣe déédéé kòǹgẹ́ ọjọ́ jumá tó bá ti ṣe kòǹgẹ́ ọjọ́ jumá ó jọ̀ràn yàn fún imam àwa ọmọlẹ́yìn nàmbà fẹ́ òun ló jẹ́ fáwa nítorí pé ó jẹ́ nàmbà fẹ́ fún wa ìmáàmù gbúdọ̀ wàá kiri fún àwọn tí wọ́n wàá kiri níjọ náà ṣùgbọ́n ní tí ò bá wá kì í ní ọjọ́ náà eléyìí kò túmọ̀ sí pé ó ti pa ìrun àyílà rẹ o a kírun ẹni tí ò bá lọ kí jimá níjọ́ náà yóò sì lọ sí kí ni o yóò lọ kírun sọ̀láàtù zuhur àwọn ìdájọ́ yìí ó ṣe pàtàkì kí a kíyèsí kí a sì máa kí a sì gbọ́ yé kí a jẹ́ ẹni tí ó pọ̀ níbi ìmáa ṣe ìrántí ọlọ́run tí a bá kírun náà tán pẹ̀lú gbólóhùn allahu akbar allahu akbar allahu akbar. لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد gbólóhùn وشفتكي. ó ṣe pàtàkì pàápàá jùlọ ní ọjọ́ ìtúnu àwẹ̀ tí a bá ti ń lọ mọ́sálásí láti bẹ̀rẹ̀ máa sọ títí dìgbà tá a fi kírun tá a bá ti kírun tán a ó dá lé níbi gbólóhùn náà eléyìí ni àlàyé ní ṣókí nípa àwọn ìdájọ́ eléyìí tó rọ̀ mọ́ ìrun ọdún ìtúnu àwẹ̀ abẹ́lẹ́ wọn bá nù tóbi rẹ̀ kó má ṣàkà ẹnìkọ̀ọ̀kan wa kún ẹni tí ó sin ọdún náà tí a ó fi ìdùnnú ṣe tí a ó fi ìbàlẹ̀ àyà ṣe tí a ó sì fi àlékún nínú iman àti àlékún nínú ìbẹ̀rù ọlọ́run tí a fi ṣe ọdún náà abẹ́lẹ́ bá nù tóbi rẹ̀ fún wa ní àgbọ́yé eléyìí kó dé ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún pẹ̀lú ayọ̀ àti àlàáfíà wa muhammad sallallahu alayhi wa sallam wa ala wa sahbihi وسلم تسليما والسلام عليكم ورحمة الله وبركاته